عالم كل شيء وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسترى طلب العلم لمن شاء من عباده ووفق من شاء منهم لتحصيله وأشهد أن محمدا عبده ورسوله أمره وصفه بالاستزادة من العين صلى الله عليه علم أمته الهدى وهداها إلى الرشاد وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó yọ̀ǹda fún wa láti tún pàdé lẹ́ẹ̀kan sí ní oṣù kẹrìnà ti ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin àti mọ́kànlélọ́gbọ̀n lẹ́yìn hijira nabi Muhammad sallallahu alayhi wa sallam ní ìlú Ṣakí ibi tá a ti máa bá ara wa sọ̀rọ̀ nípa ohun tó jẹ mọ́ àgbọ́yé ẹ̀sìn wa ọlọ́run ọba ó fún wa ní àgbọ́yé tó péye nípa ẹ̀sìn wa kọ́nà wa lọ láti máa ṣiṣẹ́ pẹ̀lú táǹkọ́yé ó sì gbogbo ń da abámà ní àwùjáde fún wa lọ́la kìíyà kọ́mọ́sẹ̀ níbàlẹ́jọ́ wọ́n ní ká sọ̀rọ̀ nípa àmà pàtàkì wíwá ìmọ̀ nípa ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wípé ká wá ìmọ̀ ọ pàtàkì púpọ̀ nítorí wípé ìmọ̀tàrí yẹn ó ń dọ́gba jù ìtọ́nà ọba fi kàpọ́nlé ọmọ èèyàn. العلم يرفع بيتا لا عماد له والجهل يهدم بيت العز والشرف إما أما قيلوا تنتهي يوقف تمدو gbàtó ti jẹ́ pé àìmọ̀kan wíwó ló máa wó ilé ńlá ilé nígbà tí àyàn kan bá ti jẹ́ pé ní nǹkan tí wọ́n fi sọ̀sọ́ tí wọ́n ilé àtìdáwó. ẹ̀yin ẹ̀ wo ajá ajá ń bẹ nínú àwọn ẹranko tó ṣe wípé òfin ẹ̀sìn náà mọ̀ ọ̀gbà ní ilé lẹ́yìn bá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àdéhùn tó kúrẹ́gì wọ́n fi hàn wáyé pé àwọn màláíkà kì í wọ ilé tájá wà nínú àdéhùn mi tó kún mọ́lẹ́gẹ wọn ní ìdá wọlọ́dọ̀ kẹ́kọ̀ọ́ fi iná ní àhádì kan pẹ̀lú àwọn tẹ̀lé wọn tábàá ẹ̀ ìdá wọn nàbí tọ̀rọ̀. wọ́n ní kí ajá tó bá fi lè kẹnu bọ inú bẹ́ẹ̀ nìkan nínú yín tó sì yọ àmà rẹ̀ ẹ fọ igbá ìlú lẹ́ẹ̀mejì ọ̀kan nínú ẹ̀mejì dín ọjọ́ pẹ̀lú ìpè. àwọn èèyàn àdéhùn yìí wọ́n gbọ́ yín lọ síbi tó ṣe kó tún fẹ́ má bùkù dá nígbà mi àti ìdúwọ̀ torí pọ́pọ̀ nínú àwọn èèyàn tó ṣe é kékeré ajábá fẹnu kan láà lásán yóò tún fọ ara lẹ́ẹ̀mejì yóò tún fi ẹ̀ka kún pẹ̀lú ẹ̀pẹ̀ fi ìná ìhàdìkún làlẹ́mi sọ pété ajábá fẹnu bọ́nú pẹ́ nìkan nínú yín tó yọ ahọ́n rẹ̀ má ti dúwọ̀ ẹlòmíràn bèrè pé ẹlẹ́kùn ajábẹ̀rún kan láàbẹ̀ lọ́dún fún ọkọ̀ àtọ̀run èmi ló ń kọ́ ọ̀kọ́ báwò. eléyìí fi hàn wáyé pé ajá ó di ẹranko tó ṣe é pé oníkálukú wọ ọ̀pẹ kó rìn sí sàkáàlì o á ń bọ̀ síbọ̀ sí pé yóò fẹnu nùyàn lára nítorí wíwá tó wá nínú hadithi pé kí ajá bá ti fi fẹnu wọnú pẹ̀lú nǹkan nínú wa tó yọ ahọ́n rẹ̀ ká fọ ìgbàlẹ̀ nìyẹn. tẹ́lá ní lágbẹ́dá ọ̀làjà ni ló ti jẹ́ mùsùlùmí ẹ̀rí gbogbo yẹn ọmọ ọgbà ajá ń lé bá o ṣé ẹ̀yàn ọ̀fẹ́ fún àlékọ́ wọlé yìí. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́wọ́ bá sọ fún wa nínú àkùrán nínú suratul Ma'idah ó ní yas'alunaka madha uhilla lahum qul uhilla lakum at-tayyibat wa ma 'allamtum min al-jawarihi mukallimin tu'allimunahunna mimma 'allamakum Allah فكلوا مما أنفقنا عليكم واذكروا اسم الله عليه واتقوا الله ọlọ́run ni wọ́n máa ju wọn àti Muhammad sallallahu alaihi wasallam léèrè nípa kí ni kí ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ fún wọn láti jẹ ẹ ti àlàyé fún wọn pé gbogbo tó dùn lọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ fún wọn láti jẹ wàláyé ọ̀pọ̀ ìyẹ́wò ما بينت الشريعة قيمه انتم انت شريعة قوتن nítorí pípẹ́ ẹ̀mọ́ yìí pé ànádù yàtẹ̀lẹ̀ kó nàbí àlùwàpé ọ̀pọ̀lọpọ̀ tó kúrò lẹ́nu bí ọ̀sán kó dùn bí ọtí ní ìjà tọrọ kò wà mọ́ lóṣù òtún sí ìgbà tó kọ́ làwọn ti mú ti gan wọn àmọ́ tí ìyàrá ti jọ́ dára ẹ̀mọ́ pé tí kò náà ní ọmọ kó dùn bí ẹlẹ́fẹ̀ẹ́ ní ìjà tọrọ wà mọ́ kò dùn sí nìkan tán wọn mọ àlè ìgbà yẹn lọ́ọ́ kíkún yẹn bá ti kíra rẹ̀ lọ́nu kó sábẹ́ máa ta kókó lọ́ọ̀nì gbogbo tí máa kúrò ní ọ̀nà tó lẹ́nu ọ̀dà ọlọ́wọ́n bá ẹnu sọ fún wọn ike gbogbo tuntun ọlọ́wọ́n bá ti lẹ́tọ̀ fún wọn wọ́n máa ti lẹ́kùn mí lẹ́nu jẹ́wọ́ rẹ̀ fún mọ́kànlélẹ́bí àti ń tẹ́ fi máa àwọn ẹranko tẹ̀ ń fi ń dẹ́dẹ́ ntí àwọn ẹranko tẹ̀sí ń dẹ́dẹ́ yín bẹ́ẹ̀ wọ́n ní màá bìyàn sí ilé sọ̀tẹ̀ tí wọ́n bá mú fún yín tẹ̀sí dárúkọ ọlọ́run ọba sí ní ìgbà tẹ́ sọ wọ́n sílẹ̀ tó ti pé horo tí ọ̀sọ́ ajá lẹ̀ fún iná gangan lajá mú ṣùgbọ́n nígbà tó ọ̀sọ́ ajá yẹn sílẹ̀ ọ̀sọ́ pé bísímilá ọ̀gbọ́n àwọn ẹ̀kọ́. ìdájá yẹn bá mú ọlọ́run gbà pé kọjẹ́ ntí àtàyìn tó bá sọ dé ọlọ́run gbà pé kọjẹ́ yàtọ̀ sí kọ́tẹ́ yìí pé ehoro ńlọ sọ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí omi ehoro dé ehoro dúdú lọ́pa ọ̀dí ìjẹ́ ọ̀ torí pé ètò ìdárúkọ ọlọ́run ọba ti kọ́ ló mú wa. ọlọ́run ọba wa ó lòún gbà ikíkẹ́ jẹ tí ajá yìí bá mú ṣùgbọ́n lọ ní ọ̀pọ̀lọ́ mímá àmì sẹ́kìnà àlẹ́ ìkọ́mọ́sọ́ọ̀sì máa ń wọ́n ọ̀dẹ̀ àlẹ́ yìí ẹjẹ nínú táwọn ajá yìí àbí àwọn àdá yìí báwọn ẹranko tẹ́lẹ̀ fi ń sọ de tó bá mú wá fún yín lókè ìgbà tẹ́ ẹ bá dárúkọ ọlọ́run bá kó tó di pé ẹ sọ ẹranko yẹn lẹ̀ sí ẹranko tẹ́ ẹ fẹ́ mú. níta nílò bí ni pé ibo ló wà nínú ayà yìí níbi tó lọ́n bá ti sọ pé ẹ gbọ́dọ̀ jẹ́rú àwọn ẹranko bẹ́ẹ̀ àyàfi kẹ́ ẹ kọ́ àyè ibi tí ajá ti fẹ́ nù kò sí tóbi bá lè sọlá àdúrà sọ pé ìgbà wọlé kẹkẹ kò fi iná ní àhàdì kún balẹ̀ ọ̀sẹ̀ kò sábàá ẹ̀ ẹ̀ ọ̀hún ná ti sọ̀rọ̀ pé kẹ́ méje ọ̀kan nínú ẹ̀ méje ti kọ́jẹ́ pẹ̀lú ẹ̀pẹ̀. àmọ́ wọ́n sọ pé ẹranko tí ajá bá bọ̀ sọlẹ̀ ọ̀ gbọ́dọ̀ jẹ́ láì kọ́ àyè ibi ti dì mú kó lájú tó wá di ẹranko tó sọlẹ̀ mú láì jẹ́ pé itú ẹnu ajá kò mẹ́ranko náà kò lè tètè kódà ìtọ́ yóò tún máa kọ ìrìn yóò tún máa yóò máa jábọ́ yóò máa kán lára ẹranko ni ẹlọ́gbà pípẹ́ ẹran ló ń di ajá ẹran náà sì lajá mú ní ìsìn tí ìwé àti ẹ̀kọ́ tí wọ́n kọ kò yé ti ẹranko tí ó mú lu ẹran bẹ́ẹ̀ tí ọmọ wa wò ràn tẹ́lẹ̀ kò ní tẹ̀sẹ̀ tú ìfájá pé kí wọ́n máa fẹ́ràn sí ọjà tó wọ́n bá ní jẹ́ kò sí tó kéré sí kọ́ máa dájọ́ pé a ah, oúnjẹ ni oúnjẹ ni báyìí ni tọ́yìn ó ti pọ̀ lára ẹranko ṣùgbọ́n kò síbi tọ́lọ̀ máa ti sọ yìí kíkẹ́ tó jẹ irú ẹranko bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ pọ̀ itọ́ dànù àwọn olùmọ̀ wọn sọ yìí pé eléyìí ń ṣe àfihàn bí ìmọ̀ ti ṣe sọ ajá ti kàn àpọ́nlé mi látàrí pé akọ̀lẹ́kọ̀ọ́ ọgbà ẹ̀kọ́ ó ti fẹ̀kọ́ yìí ó fi ṣèwà ọlọ́run bá wa sọ ní tọ́ka wọn ò ní ká fọ àyè ẹnu rẹ̀ níbẹ̀ wọ́n ti àpọ́nlé ajá nítorí ìmọ̀ báwo ni ìwọ tó déèyàn ìwọ tó jẹ́ pé láì kò tí ì láì kò tí ì mà ẹni àpọ́nlé lọ́lọ́wọ́ bá ti ọ ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ولقد كرمنا بني آدم بنو آدم تعلموا أم لم يتعلموا فهم مكرمون ọmọ adama kẹ́kọ̀ọ́ àbí ọkẹ́kọ̀ọ́ ẹni àpọnlé ni ọmọ adama olówó àbí olówó ẹni àpọnlé ni onípò tàbí onípò ẹni àpọnlé ni tó bá wá tí wọn tó lọ bá ti ti lẹni àpọnlé jẹ tó bá wá ìmà àpọnlé kún àpọnlé àbí òkun òkun àgbéga kún àgbéga anabi suleiman aleyhi salam àti bàbá rẹ̀ anabi dawud aleyhi salam ẹ̀yí pé ọlọ́run ọba wa ọ̀sọ́ nípa àjùlọ tó ń ṣe fáwọn méjèèjì. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين الله جل وعلا أتفقوا النبي داود àti anabi suleiman aleyhi masalatu wasalam àti fún wa ní ìmà ọlọ́run ní fún yẹn olóòtú sọ pé òun fún wa ìgbà tó lọ́nà bá wá fún wa ní ìmà yìí wọ́n ọ̀tá ìwọlé sọ́lọ̀ wọ́n dúpẹ́ fọlọ̀ àwọn méjèèjì sọ pé alhamdulilayi lẹ́yìn ọ̀gbọ́n lẹ́nà àlẹ́ kẹ́hìn rẹ̀ mẹ́nà ìbẹ́ẹ́ ẹ̀yẹ àwọn fi ẹyìn fún ọlọ́run gbogbo ẹyìn tí ọlọ́run ọba ní ṣe ọba tó fún àwọn láti lọ lórí púpọ̀ nínú àwọn ẹrú rẹ̀ tó jólùbàpọ̀ òdodo wọ́n fún ẹ ní àjùlọ lórí àwọn olùgbàgbọ́ òdodo púpọ̀ nínú àwọn olùgbàgbọ́ òdodo kétéké wọ́n fún wọn láti lọ lórí púpọ̀ nínú àwọn pèpè yìí wọ́n fún wọn láti lọ lórí púpọ̀ nínú àwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n lọ náà sọ fún òfin wọn bẹ̀yẹn ẹ̀yìnlá ìmà ṣùgbọ́n tó ń fi ìmọ̀tọ́nà fún ànábì Dáwúd àti ètò fún ànábì Sulaiman alayhi salatu wassalam ẹ̀yẹ ọmọ ẹ̀yẹ hólùhólù kẹ́bẹ́ ẹ̀yẹ ti ṣe kéré tó ẹ̀yẹ kan tó ṣe rí pé ìṣe ẹ̀yẹ tọ́tọ́ láti jẹ ànábì sallallahu alayhi wa sallam wọ́n kọ̀ fún aláti pa àwọn olùmọ̀ àìsàn ìdí dábì máa mọ ẹranko ní ọ̀tọ́ ká jẹ òun náà ní gbogbo ẹranko tó bá ní ẹ gbọ́dọ̀ pa àbí gbogbo ẹranko tó bá ní ẹ máa pa gbogbo ìtọ́ bá ní ẹ gbọ́dọ̀ pa àbí gbogbo ìtọ́ bá ní ẹ máa pa ẹ gbọ́dọ̀ pa bí hólèhólè ẹ máa pa bí ètò ẹ gbọ́dọ̀ jẹ wọn. tó ẹranko kẹ́ni tó ṣe pé kọ̀tọ́ ká jẹ ẹyẹ kékeré nínú nínú ìjọ ẹyẹ. ọwọ́ ẹjọ́ kan nínú àwọn ẹni tí máa bẹ ní ààfin anabi suleiman ali salam anabi suleiman wọ́n ti àfẹ́kù hólòrò wọ́n ní máàlì ilá àwọn olùhódòhódà àmì kí anamí lọ́wọ́ àbíbí kí ló dé kí ẹ̀ lé olùhódò. ìyàwó náà ó ti kákò nínú àwọn ẹ̀mẹ̀wà àmìnibí. لو علمنه عذابا شديدا أو لأذبحنه ni ليأتيني بسلطان مبين má fi àjẹ tó ṣe pé ọgbà àbí kí n tiẹ̀ kú kí n dúró ẹ̀. àfi kó sì mú àwíjàre tó múnádóko wá fún mi kó n ló ṣe sábàbí tó fi gbẹ̀yìn. فمكث غير بعيد ọ̀pẹ́ tó jìnnà bẹ́ẹ̀ ni olùkọ́ ló dé o ẹ̀yẹ wá wá lórí Suleiman bó ti ṣe karabata tó bó ti ṣe tóbi lọ́lá tó àti wá àtúlọ́tọ́nà sọ fún òun látàrí ìmọ̀ ẹyẹ kékeré yìí wọn sọ fún anabi suleiman alayhi salam wọn ahọ́kù bí máa lẹ́m tó ẹ̀kú bẹ́ẹ̀ wọ́n jẹ́ kutuka mi sẹ́bẹ̀yìn bí lábẹ́yìn yàtọ̀ yìí. èmi ti máa ń tí ìwọ òjé màmá yìí subhanallah. ẹ wọ ẹyẹ tí anabi suleiman sọ pé yọ jẹ kọ́nà àwọn ojú ń wẹ̀ kí wọ́n sọ yìí pé èmi ti máa ń tọ́ ọmọ báyìí àmọ́ ah, wá mú àwọn ìmà ìròyìn èyí tó jẹ́ wípé ọ̀dájú sákáwá fún ọ láti ìlú sáká subhanallah eléyìí fi hàn wá pé ìmà a máa sọ ẹni tó ṣe wípé kọ̀ lára kọ̀ lẹ́bí a máa sọ wọ́n di ìràwọ̀ a sọ wọ́n di òṣùpá tí ó di wípé gbogbo èèyàn mà ìgbà tó ti jẹ́ kí ẹ̀mọ̀ kan tẹ́ rí yẹn òun a máa jẹ́ kí ìràwọ̀ ẹni tí ìràwọ̀ tó ti gbé máa yọ lé ọkọ̀ wọ mi nítorí pé ẹ̀mọ̀ kan ó máa ń sọ yẹn ẹni tó ti gbé ọ̀bà tà lọ ṣùgbọ́n ìmọ̀ a máa sọ yẹn ẹni tó lùkọ́ rẹ̀ gbé parẹ́ nínú ìtàn torí rẹ̀. فالجاهلون فموت قبل موتهم والعالمون وإن ماتوا فأحياهم أما لا يمكن موت قبل موتهم أما تكون موتوك نبومي وني وأجسامهم قبل القبور قبور أرى وسوق سوق وسوق ساري أنا في ساري nítorí pé kí ni àyèmàkà wọlé ayẹyẹ múmúna wọ ìmàdùbà àyàwó ṣùgbọ́n àwọn olùmọ̀ àwọn ikú ọba àti ẹ̀pà wọn àwọn ó tún máa bẹ láyé náà ìyìn wọn ò ní parí ìmọ̀ wọn àwọn èèyàn ní ti sàǹfààní ẹ wò àwọn olùmọ̀ islam tọ̀pọ̀lọpọ̀ ti kú àmọ́ wọn sọ̀rọ̀ nígbà tó ti wọn bẹ láàrin wa àmọ́ ibi tó ṣé òkùnrin ṣé òkùnrin bá sọ báyìí ìgbìnì kan làlámà kan sọ báyìí ìgbìnì kan sọ báyìí àlọ́ àwọn yóò mọ orí bàtú ti pé ìlú ti ń gbé yàtọ̀ títí wá ní bọ̀tí bẹ láyé láti ju mẹ́ta máa ń sọ̀rọ̀ ní ìsìn àìgbé tọ̀ ṣé òkùnrin sọ̀rọ̀ ní ìfẹ́ níyà nípa mẹ́tàlá ìwọ̀n tó máa ń tó máa ń tó báyìí wọn tó ń ní wọ́n sọ pé ọmọ ah, wọn ti kú ní wọ́n ti fẹ́ ribiri bí ilẹ̀ bá fi Islam tó ti kó nọ́ọ̀mà àmọ́ wọn ti ń gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ yóò mú náà tètè rahimahullah rahimahullah ta'ala rahimahullah ta'ala al-allama ibn al-qayyim rahimahullah ta'ala tẹ̀bá bọ́rọ̀ débi kan tẹ̀ ń wá tí ó yẹn ju rẹ̀ ẹ lọ sínú síra rẹ̀ mọ̀nà nígbà tẹ̀ bá débẹ̀ ẹ rìn tí ó yẹn ju rẹ̀ síbi bóyá ń bá wa sẹ̀mí láyé sí i yóò máa sàlàyé lórí tìrìtìrìtìrìtìrìtì níbi tẹ́ ti rí ọ̀nà àbáyọ lórí dídá ilé àmúfẹ́ mẹ́tì rẹ̀ èyí náà ní mọ́gà tẹ́ ń sàdó àmúfẹ́ àkọ́kọ́ ọ̀gbọ́n àmúfẹ́ àyè. ẹnì kẹ́kẹ́ náà dá fún ọmọ pé ẹbí ah, tẹ̀ ní ẹnu káyé ẹbí tẹ̀ ní ẹnìkan àwọn ọmọ ọ̀gá àbóyè ló pé àbí bẹ́ẹ̀ kọ́ ni àbóyè ló kọ̀dá yìí kan kọ̀dá ọgbọ́n òsì lọ́pọ̀lọ́ àwọn náà ń fẹ́ ní yẹpẹrẹ pé tó eléyìí ó fi hàn ibi tí èèyàn bá nímọ̀ ìròyìn wọn kì í parẹ́ láéláé àwọn èèyàn máa sọ dáadáa nípa wọn. tọ ìjọsí lè wá yé wa káma ìpè ìmọ̀ wíwá ọ̀pàtà kí yóò sì wá ìmọ̀ ọ̀nbẹ nínú nǹkan tó jẹ́ ìpè ara àjọsìn kọlọ̀ nínú ẹ̀sìn náà. kẹ́sì wá ìmọ̀ náà láàmà wí nítorí pé wọn kì í bíyàn máma wọn kì í bíyàn máìmà láti tí gbàgbé wọn ti fi kò kí lọ́dọ̀ nìkan ọkọ̀ ti ti lò náà kan sọ̀rọ̀ ọmọ kò sí tọ́ba máa ń wọn mú àbí kò sí torí pé wọ́n wá wọ́n akọ̀rẹ́jọ́ fún mi gbogbo ní ọmọ ẹ̀ fi kún láti àlẹ́ òun ẹ̀ṣẹ̀ yìí ẹ̀kọ́ dọ́là yọ kálukú jáde nínú ya rẹ̀ àmọ́ kankan bóòlù tó aṣọ pé wọ́n àwọn bí wọ́n bí mọ́mọ́ torí bàbá rẹ̀ ń mọ̀ débi pé ìgbà tó bí máa yun ìmọ̀ǹkankan lórí rẹ̀ ni á pè rọ́ ńlá ni. olùmọ̀ ńlá tó pé yun ìtumọ̀ rẹ̀ ni olódò ńlá torí pé kọ̀kọ́ mọ̀ torí délé yẹn gbọ́dọ̀ wá mọ̀ tẹ̀hálẹ̀ fẹlẹ́ ìtẹ̀lẹ́mọ̀ وليس أخو علم كمن هو جاهل وإما أستاذ كتاما بيبا لما أوسي من بطوطة وأنا أتنيا فأنا أتنوا تقول لك أتنوا تقول لك وأنا أتنوا تقول لك وأنا أتنوا تقول لك أبيو إيوا أما وابي فبدأ ينطق بالعلم ما في والنبي عيسى عليه السلام أعتقد ما قلت يا معجزة ẹgbẹ́ fi sọ fáwọn òkúrọ́ dìde rìn tí wọ́n máa pè lọ́lọ́ ọ̀lẹ́ ní ní àdúgbò ṣe ẹrú ọlọ́ọ̀lì ṣe eléyìí àfihàn wáyé pé àfikà wá mà wọn á ní wọn bẹ nìkan lọ sí lè jó tí wàá pẹpẹpẹ lọ́dọ̀ àfà kí ti bá àfà náà kọ bí ó lọ sí ti o tọ́wá tí wọ́n fẹ́ bí bàbá rẹ̀ àti màmá rẹ̀ pé àpàlọ́ máa ń gbẹ̀ kó ní bàbá ó lẹ̀ kó ní kankan ní gbogbo olókojọ bá a kọ bá a kọ òtí kọ́ ní kankan wọ́n á ní gbogbo olókojọ gbogbo olókojọ àtọ́ àmẹ́tọ́ máa ṣàlàyé màtó wọ́n á ní lọ́ba bẹ̀rẹ̀ sí ṣàlàyé màtó wọn á ní ọ̀dà láti òní lọ ìwọ ọ̀nà kọ́ yẹn wò ní kọ́ lọ́dọ̀ ẹ̀ nìkan mọ́ wàláyé wọn. torí pé ìmọ̀tẹ́rì <laughs> أو أنت لفو الطالع إنه أنت ولا ينال العيني إلا على ستر من الكعب إن يكينما يقولوا لي أفرع وعلا إنا سنلقي عليك قولا ثقيلا أو رتبون لا تقال إخوان صلى الله عليه وسلم إما أو المنطق لو أعطيت العلم كلك àkọ́kẹ́ lẹ́yìnmù lè kọ̀wó tí o bá fún ìmọ̀ ní gbogbo ara rẹ gbogbo àkókò rẹ ìdajì ni mo fún ọ nínú jẹ tọ́ba wọn fún ìdajì ńkọ́ ìdákanu mẹ́rin ìdákanu mẹ́rin ló fún mà adẹ́pẹ́ ìdákanu mẹ́jọ lórí gbà ọ̀ akọ kankan wọn kàn sọ pé o ti náà nínú ọ bá ti dolùmọ̀ kẹlá àbí ẹni tó ti gbé wọn sọ fún pé kọ́mọ́ ìwọ ti wà sọ́là ìwọ ti dé dẹ́rẹ́jà ìpín láyé yìí o ìwọ òtún ní wámọ̀ lọ́dọ̀ ẹnìkan mọ́ bàbá ti sàdó àfọ kí wọ́n mọ̀ wá gba kí lọ́dọ̀ tiẹ̀ wò nígbà lọ́dọ̀ ẹ̀ lómi ó ti ra rẹ̀ lò àwọn ọmọ ẹlọ́mọ gbé ka ìmọ̀ tí ò ní kún síbí. tí èèyàn máa lọ́dọ̀ àfẹ́yàn tí èèyàn ti pẹ́pẹ́ burú bá àfẹ́yàn tínú àfẹ́yàn ti dùn síyàn pé ọwọ́ wọn bá tó ọkọ ìfọlọ́wọ́ fún àgbàkà ọlọ́run sì ṣe ọ lẹ́ni tí ọ̀nà wà wọ̀nyí kò túmọ̀ sí pé àbá ń sọ fún ọ pé ìwọ ti kọ́ mọ̀ débi wípé ìwọ ọmọ kọ́ yẹn ni wo gbọdọ̀ kọ́ mọ̀ mọ̀ torí jẹ́ kí ẹ bá ti lérò kó o ti mà tán òun ò sì lẹ́tọ̀ọ́ kó wọ́n kọ́ mọ̀ mi màá ń jọ́nà láì màá sábẹ́ òkú lè mọ ìyẹn dàrí fẹlẹ̀ àyìn mi màá rí fẹ̀dẹ́ àròtẹ̀ṣẹ́ ìhànà ọ̀bọ̀ èyí tó ọmọ ọ̀pọ̀ ju tó ọmọ lọ. akérò fún wa gbogbo tíra sábàrà láyé ó kéré àbótóbi ẹnìké amaka ayọmọ yìí wa amaka ayọmọ yìí wa amaka dé nǹkan kọ wá ní yé wa gbogbo bó tilẹ̀ òkú tóbi tó gbogbo bó tilẹ̀ òkú onímọ̀ tó ọkà dé nǹkan yọ dàrú onílà ìlà ìlọlọ àbí òye wa là ìlà ìlọlọ pé a ah, ọlọ́wọ́ bá nìkan lọ́mọ ìmọ̀ fa ǹjẹ́ ọ̀wá yọ lónìí tó bá ti tẹpẹlẹ máa tó tún béèrè lọ́dọ̀ ẹlòmíì lọ́gbàdà wa yọ lọ́la tó àmọ́ wà tó bá ti pẹ́ pé lò èyí tí wọ́n ti mọ ohun tó onídìí láti kọ́ lọ́dọ̀ ẹlòmíì mà wọ́n láwọn ti ra rẹ̀ lórí àwọn olùmọ̀ọ́ ti sọ fún wa wípé ẹ̀ṣẹ́ mi ní báyìí rahim allah ta'ala àwọn olùmọ̀ọ́ wa gbà tó gbé dáhùn kó olùmọ̀ọ́ lágbàá láyé tí wọn bá wá kọkọ wọn ò ní kéré tẹkẹta lágbàlá yìí nípa ìṣẹ̀lẹ̀ àyè tó ti bá fọdú lọlọrun sí wọn ṣùgbọ́n ìmọ̀ yìí pọ̀. ìṣègùn ní báyìí wọn rí pé níbẹ̀ ló mọ ìmọ̀ táwọn ọ̀nà pọ̀ nínú rẹ̀ ní ìmọ̀ nípa adabul bahr wal ìmọ̀ nípa bá a ti ṣe máa fi kún lókun nípa ọ̀rọ̀ ọ̀mọ̀ta dáàbì máa kí ló dodo nínú téèyàn méjì dì mí tó yàtọ̀ síra wọn. tó wá ṣẹlẹ̀ nígbà yẹn Sheikh Muhammad Al-Amin Shinqiti rahimahullah bàbá ní ọgbọ́n ọgbẹ́yà tó ń bẹ̀rẹ̀ ayé olùmọ̀wá àbá àwọn wá sọ fún ṣéèkì nígbà tí wá sọ fún ṣéèkì làmì kẹmọ òwò kan bẹ ọ ìdídá òbí lè nímọ̀ nù à ń tẹ̀ra wá jẹ́ pọ̀ ṣéèkì nígbà tí wá sọ fún ṣéèkì làmì yìí pé àwọn fẹ́ kọ́ nípa ìmọ̀ àdáàbò bàtẹ̀ wọ̀nyí àbọ̀ lọ́dọ̀ ẹ̀yọ̀ káwa ẹ̀yọ̀ kẹ́kọ̀ọ́ débi kan láéláé láéláé kódà nǹkan kan yéèyàn ẹlòmíràn kó yọ àgbẹ̀ sàlámù alaykum alaykum sàlám tí wọ́n bá ní pé ẹ sọ nípa nǹkan báyìí báwo lẹ ti sọ. olóòwò òkú nǹkan dípò kó béèrè pé ẹ dákun kí ni ìdájọ́ ọlọ́ọ̀ nípa nǹkan báyìí. tẹ̀wọ̀n pé kí ni ìdájọ́ ọlọ́ọ̀ nípa nǹkan báyìí ẹni tí wọ́n á mọ̀ ní wọ́n sàlàyé fún òun àtọ̀ pé ẹ dákun tí wọ́n bá ní pé ẹ sọ nípa nǹkan báyìí báwo lẹ bá ti wí. ẹ̀yin náà wá da lọ́wọ́ wípé ẹ tí ó ti gbà tí wọn lọ bá ṣe kìlámì yìí wọn làwọn kékeré kọ ẹdáàkùn ọwọ ṣẹkẹ mi báyìí o ti ní ìmọ̀tò wọn wá sọ fún ṣẹkẹ làmì yìí pé àwọn kékeré kọ wọn nípa àdáàbò ìbáṣepọ̀ wọn lọ náà wà. ṣẹkẹ làmì wà ní àtúrú yín ṣẹkẹ yunifásitì wà ní olórí jámẹ́ àlìsàmì yà nígbà náà nígbà tí ṣẹkẹ làmì jọ kàn àwọn òṣìṣẹ́ tó wà lábẹ́ ṣẹkẹ yunifásitì ọ̀tọ̀ ní tó báyìí sheikh lamin bá ní ọ̀dà kòkòrò tẹ́ bá mọ̀kọ́ fẹ́ pọ̀ màá ma wá pọ̀ yín lé sheikh ibn bá ní láéláé mọ́tálásí láti mọ̀ pọ̀ láéláé mọ́tálásí ń bọ̀ ní tètè bí àga tí wọ́n sheikh lamin ti máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ àga yẹn o ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbẹ̀dúrà lọ́mọdé ibẹ̀ ni sheikh àpéyẹ Muhammad Salim rahimahullah ló náà padà lò tó àga àpáàtì ẹnu sheikh lami ibẹ̀ ni wọ́n ti kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ibẹ̀ ni sheikh àpéyẹ náà ti kọ́ yẹn lẹ́kọ̀ọ́ kó tó ti kọ́ àná kú sheikh ibi máa zọ ayé ìdí àga wọn láwọn tí ó kò sí tábà ti kírun bóòlù tán tí wọ́n máa kírun bóòlù ní mọ́tíláṣí àti mọ́tíláṣí àti sọ́lá níbi tí gbogbo èèyàn ti gbẹ́jú bá ti mọ̀ yóò lọ́wọ́ pé yẹn wọ́n kọ́ sheikh ibi máa lẹ́kọ̀ọ́ so wọn á wọn á àjókòó síbi àga o bẹ́ẹ̀ tí wọn máa ń kọ ṣẹkọ ní báyìí tẹ̀síntàlá yìí wọn àtọ́rí ṣẹkọ náà mí ìrọ̀fíìmọ̀ ọmọ ìmọ̀nù tó máa ń tẹ̀lé tó máa ń tẹ̀lé tó máa ń tẹ̀lé ṣẹkọ ní báyìí wọn fi orí wọn mú. اللهم يا معلم سليمان علمني ويا مفهم إبراهيم فهمني سبحان الله ìwọ náà tó kókòlè máa ma tẹ́mi náà ma ìwọ náà tó fún anabi Ibrahim alayhi salam lágbọ̀ọ́yé tẹ́mi náà lágbọ̀ọ́yé tó báyìí nígbà tí wọ́n tún sàlàyé títí wọ́n ní tíṣẹ́ fún mi bá lò wá pọ̀ tí wọ́n sọ yé dáadáa wọ́n tún Allahumma inni a'udhu bika min al-jahli wal balaa ìwọ náà wọ́n sáré rẹ níbi àìmọ̀ kan àtàkọ̀ lọ́ọ́ ti dẹ́mi ìwọ náà tí ọpọlọ mi tó eléyìí lójú kan ọmọ lójúmọ́ àwa ọlọ́run ló kàrẹ́ ẹ̀ àwọn ọmọ tó wọlé kú lánàá tó ṣe wípé wọ́n wọlé kí ó lẹ́yìn tí ọmọ kankan lẹ́kìn lẹ́xùtìmẹ̀ ọ̀gbẹ̀hìn wọ́n ti ń tó ma díẹ̀ wọn náà ma bọ̀rọ̀ bá zayidu amúra àwọn náà ti kọ́ ń kọ́ lábáwá àwọn abẹ́rẹ́ sí ni wò pé kíkọ́ lábáwá gan-an ni mà tó ń torí de lẹ́gbàá táwọn ti gbọ́ gbogbo lábá táwọn ti gbọ́ ibà yìí kò ní ìdìbò wọn tó lọ gba kí ó lọ́dọ̀ àbáàmà tẹbi kí ó náà làbáàmà dábí kọ́ òun wọn wọn mà túmọ̀ òun náà ti mà túmọ̀ báyìí ẹ̀ ẹ̀yà ìmọ̀kọ́ bá sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọdé olódò gẹ́gẹ́ bí àwọn ọmọ náà níbi jẹ́ kí wọ́n ti lọ kẹ́kọ̀ọ́ bóyá láti tìdáyé wọ́n wọ ẹ̀ẹ́dáde láti ẹ̀ẹ́dáde wọ́n tó ti kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ láwọn jàmíà ti wá á rí pé tó ṣẹlẹ̀ ní pé ọjọ́ tí wọ́n wọ jàmíà wọ́n ní tẹríba ẹ̀rú ọ̀mọ̀ bá wọn ọjọ́ tí wọ́n wọ yunifásitì ìtẹríba ọ̀pọ̀ ẹ̀rú ọ̀mọ̀ bá wọn ẹ̀hẹ́ òbí tó àwọ̀ yunifásitì mà ní kó láti wá sí wọ́n máa tẹríba àmọ́ gbà tí wọ́n bá fi sọ ọdún mẹ́rin ìgbéra tó ti bẹ̀rẹ̀ tó fi جاهلا متواضعا وتخرجت فيها جاهلا مغرورا يعني كنت هو يونيفرسيتي هو يونيفرسيتي لا لا مكان ودي تقريبا ṣùgbọ́n bá tí wọ́n jáde yunifásitì òǹjáde láláìmọ̀ kan ó ń gbéra ga bí mo fẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ṣé ẹ̀yin ní dìgírì ṣé ẹ̀yin ní dìgírì bí ìgbà tó ti pé dìgírì ń gan ni mà nígbà tó jẹ́ pé gbogbo àwọn kò parí lásán ni àbí parí àmàtìmọ̀ kìí sí ma wọ́n bá a. واتفق العقلاء على أن الشهادة ليست علما gbogbo ní làákàyè ẹnu wọn kò lórí píwé ẹ̀rí kìí ṣe mà ìwé ẹ̀rí àmì gbélágbájá ọ̀dà láti dákẹ́kọ̀ọ́ àti dáwọ́ àríkọ́ tọ́ láti dákẹ́kọ̀ọ́ ìsìnkú àti tẹ́wọ́ arúgbóòlù màní. Irú ẹ̀ ló ti jẹ́ pé níjàmù ẹ̀sàmì ìyàtẹ̀lẹ̀ tí ìbá jáde nínú ìwé ẹ̀rí rẹ̀ wọ́n kọ pé àṣẹ làgbàdàdà ni. Àmẹ́ni tí wọ́n sọ pé afọ́ọ̀lì làgbàdàdà ni. Yẹ́nì pé akẹ́kọ̀ọ́ làgbàdàdà ni torí pé wọ́n ti kọ́ pọ̀lọpọ̀ tó ń kọ ṣẹ́ ṣẹ́ fún ìgbéraga lásán wọn mà lọ sí nígbà bá dá òjò rọ̀. ìgbéraga láàrin bí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n padà sídìí rẹ̀ lẹ́yìn tí wọ́n jáde láwọn yunifásitì. ìmà gbogbo màlọ́lá pàlẹ́ nínú òfin ọ̀sán náà. kò bá jẹ́ mà nípa ṣẹ̀ríà kò bá sì jẹ́ ìmà nípa èdè lágbáwá kò bá sì jẹ́ ìmà nípa físíkù sáyẹ̀nsì tẹkinọ́lọ́jì kò sí ètò ní ìdílé ìsìlámù ṣùgbọ́n gbogbo ẹ̀ ló níyì ṣùgbọ́n gbogbo wọn wọ́n tẹ̀lé balẹ̀ níwájú ìmọ̀ nípa àṣẹlẹ̀ à. torí pé ìdá ìdá màtẹ́sàbò ẹ̀yìnmí bẹ̀rẹ̀mí fẹ̀ẹ́yìnmọ̀ lọ́kùnrin ọ̀wùlẹ̀ gàdìdà. tí wọ́n fi ìmọ̀ tí ṣe ìyẹn fáàlì ìmọ̀ tó òǹkà ìmọ̀ tó ní àgbéga nítorí kò ní mà tá a fi mà nípa tọ́lọ̀ tá a fi mà nípa ntọ́tọ́ àtẹ̀ntì ọ̀tọ̀ ntọ́yẹ àtẹ̀ntì ọ̀yẹ ntọ́tí ọ̀nà yẹ àtẹ̀ntì ọ̀dí ìwọ̀ ibo ló yẹ kárìn sí ibo ni ọ̀yẹ kátẹ̀ ìmọ̀ tá a fi fẹ́ lẹ́yìn lọ́wọ́ wa aṣọ̀rọ̀ kọ̀ ẹ̀yìn mẹ́rin àlẹ́ ẹ̀kúwa ó ní ma tó kà jù àwọn olùmọ̀wá sọ pé nínú gbogbo ọ̀nà kò sí ìmọ̀ bí ìmọ̀ nípa al-kitabu wa sunnah ètò bí ìmọ̀ ṣẹ̀ríyà ìmọ̀ nípa al-kitabu wa sunnah ètò bí ìmọ̀ ṣẹ̀ríyà ta'alluman wa ta'lima káwọn ọmọ kọ́ nípa rẹ̀ láti ọmọ pẹ̀lú mi eléyìí ni tọ́ka téèyàn máa àkókò gbèsè ayé rẹ̀ fún ìkọ́ ìmọ̀. nípa tírà ọ̀nà àti súnà àtẹ̀wọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wasallam ká máa kọ́ nípa rẹ̀ káwa lọ sí máa gbogbo òlù kí wọlé yìí wà ìlọsíwájú ńlá ọba gbogbo òlù tó bá wà nígbà èèyàn kọ́ nípa ìdíjábọ̀ súnà ní ìmọ̀ tó jẹ́ ìmọ̀ tó tilẹ̀ àwọn náà ń subhanallah àwọn ẹni tó jẹ́ ọ̀dọ́ àti àwọn ọmọdé kéékèèké agbọ́dọ̀ nípa adarí wọn síbi irú màbá yìí nítorí pé tá a bá kùnà láti darí wọn sínú síbi irú màbá yìí àmì ni lórí wípé ìmọ̀lẹ̀ Islam ò ní gbè kú láwùjọ bẹ́ẹ̀ torí pé gbogbo àwùjọ tó wà tó lùmọ̀ tó mọ̀ nípa al-kitab wa sunnah tó mọ̀ nípa ṣẹ̀ríyà. ẹnì pé tí ọ̀padà máa ṣẹlẹ̀ òun náà ní bá máa tira wa lọ́nà nídìí ẹ̀sìn ọlọ́run á padà máa kọ́nà sọ tí ò sọ á sì máa dájọ́ kẹjọ́ lórúkọ pé òfin ọlọ́run náà là fi sọ̀rọ̀ lẹ́nu kò gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n gbà màmá kọ̀ subhanallah ẹnì pé kì ti kú pé yẹn máa sọ kìí ṣe gbogbo èèyàn yóò máa yanu pé mi náà mà nítorí pé ẹ̀rú ọ̀nà pákálukú láti sọ̀rọ̀ níbi táwọn ẹni tó mọ̀ wà nítorí pé kò sẹ́ni tí ó fẹ́ láti parọ́ mọ́lọ̀ kò sì sẹ́ni tí ó fẹ́ parọ́ mọ́ nàbí Muhammad sallallahu alaihi wa sallam torí tí ọba dárú ẹ̀rù ẹni tí ó pè kọ́ pa mọ́ kàn kalẹ̀ yọ wá iye wa pé ń bẹ́ẹ̀ náà mi yàn ẹni tó ṣe pé ipò akẹ́kọ̀ọ́ ló sì wà nìyí ọ̀gbọ́dọ̀ sì sọ̀rọ̀ kó máa yóò sì yé wa ẹni tó ṣe kó ti mà ṣùgbọ́n tó ń kó káàtà láti tún ní ẹ̀kspíríẹ̀nsì sí i kó ní odò dẹni tó ṣe pé yóò bọ̀ wá ló máa pé òfin ni òfin ni òfin ni yóò wá di ká mọ̀ fáwọn kan wọ́n ń bẹ láwùjọ wa tá a lè máa pè ní kìbáàrò lọ́ọ̀lẹ́mà àwọn olùmọ̀ ìmọ̀ ní màdíkà mọ̀ gbogbo eléyìí tó kò sì ní jẹ́ kí gbogbo èèyàn náà kó kàn máa bùn ipò náà ti tó jẹ́ olùmọ̀ àgbà kí ló àhálà rẹ tó fi jẹ́ olùmọ̀ àgbà kí ló sọ ọ́ olùmọ̀ àgbà abẹ́rẹ́ ní nǹkan mẹ́rin lápẹ̀jù ẹnìkan kó olùmọ̀ àgbà lọ kí ló dé ó ní torí kó òun ti ka àtìkà òun ti ka rìsáàlà òun ti ka àjùmáwí òun ka ìsìnyà òun ka àfọ̀yì fọ́ọ̀hùwà min kibari al-ulama. إليه وهو من كبار العلماء منه فكه تبقى لازم عزية أقول يا عزية أطرق الطهارة من الحدث شرط لصحة الصلاة ابتداء ودواما كيف تسمعني كيف تسمعني يا nítorí pé kátúmọ̀ kan yorùbá kí wọ́n fi lé yẹn dáròjàmà dáròjàmà lè lé yẹn kátúmọ̀ kan láti dèkà sí dèkà ó gbọ́dọ̀ ń pè ní ìtumọ̀ rẹ̀ ìyẹn ni pé wàá ṣe àlàyé kí ni fíkì tó wà mẹ́ tó bá ṣàlàyé fíkì tó wà mẹ́ kí ló dé dàbà tó sọ bẹ́ẹ̀ ìbátan bá a sọ báwọn nítorí tó fi sọ bẹ́ẹ̀ wàá mọ̀. kí ni tó ta kù ó tó ṣe é ṣe ká kú ọ ẹlòmíì nínú àwọn olùmọ̀jọ́ sọ fún wa yìí ha pé at-taharatu min al-hadathi shartun li sihhati as-salati ibtida'an la dawaman. tọ́ kó láti wá sí i. sọ́nà kí àwọn tábà pé kìbáàrò rẹ̀ máa láwùjọ fáwọn olùmọ̀ àgbà. tí gbogbo àwọn ọmọdé kéékèèké tí gbogbo nǹkan máa ń dà wọ́n máa ń kéékèèké bá dàwọn amáni kéésì ìbìdá ni àwọn dàwọn amáni táwọn ń fà náà bí wọ́n ti dọ́dọ̀ àwọn bàbá àgbà táwọn ní ma wọn ti kí nìkí lẹ́ ń fa pé nǹkan bá la rẹ̀ ló kó wọn bọ̀. gbà tí bàbá òde wọn bá bẹ̀rẹ̀ sísá láì báyìí báyìí báyìí báyìí lọ́sẹ̀ báyìí lọ́sẹ̀ tẹ́lẹ̀ ọkàn àwọn ọmọ balẹ̀ àbẹ́ òde balẹ̀ áàbà dúpẹ́ tó lọ sí wa lọ́mọ àwọn ìgbà tí bàbá náà kẹgbẹ́ ẹ òòrì ọ wà nù ìdíyà wípé ìbèjìdá ẹnu oníbẹ̀rẹ̀ nu wọ́tà wà á máa ń nígbà tá a máa ń ti bẹ́ sí lọ sọ́rùkù náà ló náà jẹ́ kí ni ìtumọ̀ rẹ̀ àwọn ọmọdé kù ní májèlú <laughs> ẹ̀yin ga ní òye wa ìgbà tó pé wọ́n ọmọdé kù torí pé àwọn àpá wọn bí ẹ̀dùn gan àwọn àbá àbá àwa yorùbá wọn wọn láwọn gbé yẹn kú gan ṣùgbọ́n yẹn fún wọn ó yẹ kó fún wa lékele sí ni torí pé yẹn ti tán gbangba yẹn ẹ mọ̀ pé èdè láwa ò súnmọ́ wa ò súnmọ́ wa wà láàyè ṣùgbọ́n wọ́n gbé yẹn fún wọ́n gbé yẹn fún àwọn àfa wa nínú àwọn àfa wa tó lé pé tàtà ní tíra tó gbé lọ bá wọn léde láwa tó ní túmọ̀ rẹ̀ fún yorùbá ṣèṣọ́ wọn bá wọn kẹ́yà wọ́n ò súnmọ́ ṣùgbọ́n ó tilẹ̀ jẹ́ pé wọ́n lè lọ́ọ́ gbèdè lárúbáwá ṣùgbọ́n gbogbo nǹkan tó wọ́n bá gbé lọ bá wọn tí wọ́n kọ́ lédè lárúbáwá ó túmọ̀ rẹ̀ kọ́ tí ìwọ bá sì wá jẹ́ kó túmọ̀ lárúbáwá lónìí tó o bá fẹ́ dán o ike tí àwọn àpá àwọn àgbà gbogbo dán sọ fún àwọn tó ní àgbọ̀ ń parọ́ wàláhì ó rí i pé kí wọ́n parọ́ ìtumọ̀ tó fún àyè ìtumọ̀ tó ṣe déédéé jésù àwọn ọlọ́wọ́ àwọn ẹ̀yà wọ́n gbìyànjú tó pọ̀ ṣùgbọ́n kí ló fà tó fi dé pé àwọn àpá àwọn àgbà gbogbo tíra àwọn lè túmọ̀ rẹ̀ fún Yorùbá ṣùgbọ́n àwọn ò lè sọ lábáwá nítorí pé ìgbà táwọn náà kọ́ lọ́dọ̀ àwọn àpáǹtì wọn bẹ́ẹ̀ ti fi kọ́ wọn lọ. òwe lábá ti sọ pé mẹ́hìnmá yẹ́kùnrin lọ́rọ́ bí yẹ́kùnrin lọ́rọ́ bá olùkọ́ bá ti fẹ́ rí làkẹ́kọ̀ọ́ rẹ̀ rí ẹgbẹ́ àwọn díẹ̀ nínú àwọn afọ àwọn atẹ́lẹ̀ tó yẹ pé àwọn tó gbìyànjú wọn tó gbọ́ wọn gbọ́ wọn tó ṣe kí wọ́n ṣe kí ni tẹ́ ẹ bá wádìí ẹ̀rí pé a ìyẹ̀dù tí wọ́n tún lé kéde ìyẹ̀dù tí wọ́n tún lé kéde wọ́n tún rìn ká wọ́n rí oríṣiríṣi bẹ́ẹ̀ làwọn àwọn ti yọ̀ sí pé kí wọ́n sọ̀rọ̀ gbogbo eléyìí ńlá ìyẹ̀dù ni ṣùgbọ́n ìyẹ̀dù kan wá ń bẹ ìtọ́ ẹ̀ká ní ìtumọ̀ ọ̀rọ̀ ọ̀nà táwọn sọ pa rẹ̀ lónìí ese ike kákọ́mọ̀ kámọ̀ pé tààlì wà ń bi ìdílé jókòó kún ìdè orúkún sáré kìsì tá àgbàlérò pé ká wá mà lọ. níta àgbàlérò pẹ̀lú pé ká wá mà ó gbogbo eléyẹn. òní ní irú ìlú wa èyí tí ó bì ká ní àwọn ọ̀pọ̀ ha wọ́n pẹ̀tọ́ lọ yìí. àwọn ètò ti ń gbé tí wọ́n bá sọ ìdájọ́ kan wọ́n mẹ́ẹ̀ẹ́rì tó tọ́ka sí ìdájọ́ yìí. àìkò sì sọ ìdájọ́ tó takò wọ́n máa ń tọ́pa táwọn òfin wí ètò takò. ìlọsíwájú bá lò wọn. eléyìí máa ń ṣe ìrànlọ́wọ́ púpọ̀ láti jẹ́ kí ìmọ̀lẹ̀ ọwọ́ náà lò gbogbo èèyàn ló wù láti pé kí wọ́n sọ fún gbólúmọ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló lè gbìyànjú láti mímọ̀. lẹ́kọ̀ọ́lẹ́ ìlà ṣàwẹ̀ lọ́rùlà harakatun walakin azimun fìrìdẹ́rì sàbàtù. gbogbo èèyàn ló lè gbìyànjú tiraka mẹ́ta bá la fẹ́ tó ga balùwẹ̀ ló múra ọmọ tàbí mẹ́yìn òun ṣùgbọ́n àwọn ẹbí ọ̀sẹ̀ kù tí ó lè ṣe sùúrù débi pé wọ́n gùn dókè wọ́n kéré o. láwùjọ ọlọ́run tí wọ́n ti rí àwọn ọ̀dọ́ tó ń múra mímúra ẹni tí ń gbé o mímúra mùsùlùmí tó gbé tán náà yé mímúra mùsùlùmí tó ti pé ó ní ìpalẹ̀mọ́ nínú ara rẹ̀ láti tẹ̀lé tàbí ọ̀hánmẹ́ sallallahu alaihi wa sallam.

nítorí pé mò ń sojú kòkòrò láti nímà mò ń sojú kòkòrò láti nímà yìí ti wá mà níbi òun wá fẹ́ dolùmọ̀ náà èèyàn lè dolùmọ̀ àti pé èèyàn ó rí i pé òun gbìyànjú láti fira rẹ̀ sílẹ̀ kọ́ kó fira rẹ̀ sílẹ̀ kọ́ kọ́ lọ wá mà kọ́ wá ìmà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ tó ṣe kí ẹni tẹ́ ẹ̀rọ yìí pé ọba ìyẹnjú ọ̀rọ̀ nínú irú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ tẹ́ kó ti gbẹ́sìn yé lẹ́ẹ̀bà rí ọmọ kankan àti rí bá dùn. torí di eléyìí àwọn olùmọ̀ á sọ pé èyí tó jáde nínú mà èyí tí yẹn máa fi gbèsè ayé rẹ̀ lẹ̀kọ́ tí yẹn sì máa fi gbogbo àkókò rẹ̀ lẹ̀kọ́ kò síbi kí yẹn fi àkókò rẹ̀ lẹ̀kọ́ láti wá ìmọ̀ nípa tìrọ̀ lọ àti nípa súnà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam. kọ́dà wọ́n ní gbogbo tó wá náà Kùránì àti súnà níbi tí ọ̀rọ̀ wọn bá wa tó ti ń sọ dáadáa nípa àmọ́. tó ti ní àwọn ẹni tó nímà tó ni gbogbo tí wọn gbàgbé wọn bẹ̀ yẹn òun náà ní ma nípa alukur'an àti ma nípa sunna anabi muhammed sọlọ bá wa ní sallam ètò àmàdé ma ṣẹ̀ríà torí rẹ̀ iná ní imam shafi'i rahimahullahu ta'ala iná fi sọ ikú kúlù kullu al-ulumi wal qur'an mashghalatun إلا الحديث وإلا الفقه في الدين العلم ما كان فيه قال حدثنا وما سوى ذاك وسواس الشياطين wọn ní gbogbo ọmọ tó bá ti yàtọ̀ sí alukur'an tó ti yàtọ̀ sí sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ìgbà tó jẹ. ìtàkùn ìnímà onánìmà tó ní àlàyé ọ̀dọ́ta láti gbà nínú حدثنا فلان قال اخبرنا فلان قال انبانا فلان títí tó fi dọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam wọn ní gbogbo ọmọ eléyìí fi hàn wá ó ti pàtàkì tó káwa náà lọ́mọ tí ọmọ ọ̀pọ̀nà nípa ẹ̀sìn Islam Al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala àwọn náà ni al-'ilmu qala Allahu qala rasuluhu qala as-sahabatu ulul 'irfani wọ́n ní tó ń pè ní mà òun náà ni ọlọ́run sọ anabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà sọ àwọn sọ̀hábà náà àwọn olùmọ̀ àwọn náà sọ eléyìí là ń ó túmọ̀ sí ká bá pẹ́ nìkan lólùmọ̀ nípa ẹ̀sìn àwa sọ ike ẹ̀dá fún gbogbo ẹ̀dá ti ń bá wa sọ látàárọ̀ ẹ̀sùn tó tọ́ka sí fún wa nínú Al-Qur'an ẹ̀sùn tó tọ́ka sí fún wa nínú súnà lẹ́wọ̀n Muhammad sallallahu alaihi wa alihi wa àwa ni àbọ̀ ní ìjìrí níyà ọ̀sọ̀ báyìí ẹ́ àbọ̀ ní búrúdà ọ̀sọ̀ báyìí àbọ̀ ní dálíà ọ̀sọ̀ báyìí kí ló dé fi ṣe àní Qur'an àti súnà ọ̀wá ní búrúdà ọ̀wá ní ìjìrí níyà ọ̀wá ní dálíà kí ló dé fi dálíà ṣe kọjá lámíà nítorí pé Qur'an wà súnà ibẹ̀ ni wọ́n ti máa mọ́fin kí Quran àti Sunna ibẹ̀ ló ti máa mú dájọ́ kéde nínú ewì nítorí pé lọ́pọ̀lọpọ̀ láwùjọ ti wá ń bí ẹ̀yìn tí ìwà fẹ́ sọ nípa òfin ọlọ́run lọ́kàn máa kọ́ ni tó bá fẹ́ sọ nípa àdájọ́ kan lọ́kàn máa kéwì ni ẹ dákun lábẹ́ ìdè òfin ọlọ́run tó lọ́n fi máa tẹ́lẹ̀ kí ni Al-Quran àti kí ni àti Sunna Ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀yin náà wo ìwọ́rọ̀ nígbà táwọn kan ṣe fanfa kálukú kẹbẹ̀rẹ̀ sí ní lu ọpọlọ pé ẹ̀ta bá tó wọ́n báyìí tábà tó wọ́n báyìí kẹ́ panu mọ́ ọlọ́run tó báyìí ọ̀rọ̀ ti dá lórí tẹ̀sán tẹ̀sán kí kálukú ọ̀pẹ̀ lọ ni nítorí pé ta ní tún kò ń bẹ́ẹ̀ níbi tí ọ̀nà wa ti sọ̀rọ̀. ìgbà tí wọ́n kọ ọ̀rọ̀ ẹ̀mú tún nà wá látọ̀rọ̀ anábẹ́ Muhammad sallallahu alaihi wasallam wọn àti sọ́ba anábẹ́ sọ́ba àdéhìí yẹn ti gún régé. yàtọ̀ sí kó dé pé gbogbo àdéhìí tuntun wà lórí wa àdéhìí tó nítorí pé ń gbà mí lẹ́sẹ̀ àwọn èèyàn tún gbìyànjú àmọ́ gbogbo àdéhùn tó ọmọ wa kò sí lákọọ́lẹ̀ ẹ̀yin náà dáa kọjá tó ń gbégbá mi tó lè jẹ́ àdéhùn tó ń lọ wúwa kọjá rọ tí ìdáná sallallahu alaihi wasallam lọ́sọ. ẹnìkan wá sọ pé a túmọ̀ náà torí pé gbogbo nǹkan ní ìtù kọ̀ọ̀lọ́ kọ̀ọ̀rọ̀ sùn kọ̀ọ̀lọ́ kọ̀ọ̀rọ̀ sùn kò sì sí àdéhùn sọ̀hìn lórí jẹ́ wọ́n ní kátó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ à ń fi yé kálukú pé àwọn àdéhùn dáàmú wa lọ́dọ̀ tiwa àwọn àdéhùn àdéhùn tó dáa ni gbogbo ẹni tó bá sọ fún wa bàáyé bàbá àmọ́ owó kò ní dáa fún irú èwo ó ti fi hàn kó ló do burúkú lo because ẹ̀sìn ọlọ́ọ̀ mu ọ̀rọ̀ nípa àmọ́ nípa ẹ̀sìn ọlọ́ọ̀ agbára ẹni bọ̀dì lọ. ó ju agbára ẹni bọ̀dì lọ tí mo bá ń mọ̀ kí n pé mo mọ eléyìí àìmọye nǹkan sì wà sí mà tẹ̀sán bá sì fi mí lélẹ̀ sí mà ìgbẹ́ mà àpọ́nlé yìí àmọ́ kí wọ́n á pèpè kún kí gbogbo ẹni tó bá dá ti da mú àbọ̀sọ̀ yìí kò ní dáa kò ní yọ̀ dáa fún ìṣá ọ̀la nítorí pé ń bẹ nu súnà títẹ̀ bá dẹ́ni pé parọ́ máa nílò Muhammad sallallahu alaihi wa sallam kẹjọ arọ́ kẹjà àwọn tó pété bá dákẹ́ yóò di gbọ́ àwọn àdéhùn àlọ́mọ̀wá àdéhùn mọ̀wá ìyẹn ọ̀pọ̀ ní ti àwọn èèyàn. torí di eléyìí káwá ìmọ̀ nípa Al-Qur'an àti Sunna onáà ní sálẹ̀ sallallahu alaihi wa sallam tó fi ilẹ̀ fún aláti jogún. ẹ̀ wá rí ìmọ̀ nípa ṣẹ̀ríà yìí kì í ti báwọn kan lásán ló lé ní àwọn kan ò lé ní o ẹnu mi ti rora rẹ̀ pín oníbàbọ̀ àgbẹ̀dẹ ni wọ́n ti tí wọ́n ti kú àwọn aráalé yìí òun àgbẹ̀sì làwọn ẹsì ní kó wọn lọ wá mọ̀ pàṣẹ rí àti òun ó sì mà ẹsì bí àwọn tí wọ́n mọ̀ pa rẹ̀ ò bàbá wọn gbọ́dọ̀ jẹ́ àbá màmá wọn láti gbọ́dọ̀ jẹ́ àbá kàlà ẹ̀yin mẹ́yẹ ọmọ mẹkáníìkì tó dolù àgbà nínú sẹ̀ríà ẹ̀yin mẹ́yẹ ọmọ àbá tí ọmọ kankan nínú mẹsẹ̀ríà tẹ̀lé pọ́pùlù wáyé yòókèéyí mẹyẹsà àdúrà ọlọ́run ti máa fẹ́ ni tó bá fẹ́ dúró ìmọ̀ ìrora rẹ fún hàn lẹ́yìn mẹbẹ̀dúró lẹ́kúlẹ̀ máa ń kọ́lẹ̀ rà gbogbo gbogbo mi ọlọ́ yòókèéyí mẹyẹsà ọlọ́run fún gbogbo ẹni tó bá gbìyànjú nípa rẹ̀ wọlẹ́dí nàjà hàlùmínà lẹ́nà díẹ̀ náà wọ́n sọ̀rọ̀ lẹ́nà gbìyànjú pẹ̀lú gbọ́dọ̀ wá sí ibi tiẹ̀ náà gbogbo ẹni tó bá ti gbìyànjú pẹ̀lú gbọ́dọ̀ yóò lóòótọ́ o ìgbà míì o wọn lè jọra wọn ní ti sẹ́yìn máa tosima tó sì mà ẹ wo tírénì tó ti máa fọ́ ọmọ láti kékeré ẹ wo ti tẹ̀sà ìyàwó tó tẹ̀lé ọmọ wọn tó wọn fẹ́ tí wọ́n lọ lórí káwọn lè kọ́ ọmọ nínú ẹ̀kọ́ tó fẹ́ kọ́ bákan náà gbogbo gbà ọmọ mi torí pé kò ní ìdí tó ọmọ bẹ lọ ọlọ́dà wọn náà lè mú pánà lọ ọlọ́dà wọn lè mú bu ẹni wọn ti kẹtù dírẹ́bà lọ ọlọ́dà wọn náà kó lè máa wọ ọgbẹ́ òfin lọ́wọ́ kálukú ìtẹ́jú máa ń ṣe ní ká ẹ̀dì mu tọmọ mẹ́kọ̀ọ́ bá pé ìmọ̀ nípa ṣẹ̀rí àyè wọn lọ ọkọ̀ bá kọ́kọ́ yà lẹ́nu ètò ọ̀fẹ́ lọ ọkọ̀ yìí ti tẹ̀lé ìwà wọ́n lè máa fa ilé yìí fúgbà pípẹ́ ṣùgbọ́n náà ọba nínú àánú ẹ̀ tó bá wù láti fi ọmọ lórí màdí òdòdó tó ṣùgbọ́n pé àwọn ọmọ kan wà lọ́wọ́ pé ọkà kéwù làwọn ń jẹlé wọn omi kéwù ni wọ́n mú lé wọn sọ́wọ́ kò sí ọ̀sọ́kà kéwù kò sómi kéwù torí pé lè bọ́ọ̀lù mọ́ yóò fi ìmọ̀ ìyẹ̀ṣà àjùlọ ọlọ́run tí máa fẹ́ tó bá fẹ́ tí ẹ bá gbìyànjú ọlọ́run wò. bákan náà ọlọ́run bá wa ó yin àwọn ẹni tó bá ní ìmọ̀ ó yìn wọn ní yíyìn tó ṣe pé ó tó dáyà níbi kan láti lọ wá ma oníṣẹ́bí náà mọ àwọn ẹ̀nàwó lẹ́ẹ̀ẹ́lẹ́ ẹ̀ẹ́lẹ́ òwò wọn mẹ́lẹ́ ìkàtú wọn olùlàyìn wọn olùlàyìn bẹ kọ́ ìmọ̀ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀ẹ́lẹ́ ẹ̀ẹ́lẹ́ òwò làyìn lọ́sẹ̀kì. ọlọ́run ló ń jẹ́rìí pé kò sí ọba kan ò ń jẹ́rìí fúnra rẹ̀ òun pé kò sí ọba míì tó tọ́ láti fi òdodo jọ́sìn fún yàtọ̀ fún nìkan. àwọn mọ̀lẹ́ka náà ti jẹ́rìí bẹ́ẹ̀ àwọn olùmọ̀ náà wá jẹ́rìí bẹ́ẹ̀. ọlọ́run fi àwọn olùmọ̀ ti kẹta ẹ̀dá kò dájú òní fẹ́ kọ́ sábẹ́ bẹ́ẹ̀ kò sí. olùmọ̀ tó lọ wá ń sọ yẹn kì í sẹ́ni tó mọ̀ nípa físíkì o kì í sẹ́ni tó ti pé ó mọ̀ nípa sáyẹ́nsì àti tẹkinọ́lọ́jì o ẹni tó mọ̀ nípa kọ́ gbogbo àwùjọ bá àwọn òkú ẹ̀dá máa kankan àwọn àpá àti òníṣẹ́ lápá àwọn tí òní alọ́ náà wọn bá tọ́ dá wa fún wa ní. ọlọ́run bá tọ́ dá wa ọkà wa fún ẹni bá wá fẹ́ bọ́ sínú òkú kẹta sẹ́nu pé ìdánilójú kòkòrò àtijọ́ kan nù wọn. wọ́n ó lẹ́yìn àwọn ẹni tó nímà ọlọ́run láwọn náà jẹ́ bákan náà ọlọ́run ní kólé hali yẹn àwọn ẹni tó mọ̀ àtàwọn ẹni tó mọ̀ tí wọ́n lè dọ́gba wọ́n lè dọ́gba ó túmọ̀ sí pé ẹni tó mọ̀ kò lè dọ́gba pẹ̀lú ẹni tó mọ̀ wàlẹ́ǹtà ọ̀pọ̀ ẹ̀yìnmí kàmáà ní owó ọ̀jà yìí olùmọ̀ ò lè dàbí ẹni tó mọ̀ al-Khatib al-Baghdadi rahimahullah ta'ala nínú tírà wọn al-Faqih wal-Mutafaqih wọ́n ní àwọn olùmọ̀ máa burú àyè màkà àwọn aláìmọ̀ wọn ò má dáadáa nítorí pé olùmọ̀ ti máa burú tó wà nú àìmọ̀ kan torí inú àìmọ̀ kan ní ti ń bọ̀ kó tó di olùmọ̀ làwọn ti ń bẹ̀rù àti padà sínú àìmọ̀ kan olùmọ̀ tó bá dé olùmọ̀ lódodo tó túmọ̀ ló túmọ̀ ló túmọ̀ wá mọ̀ ló túmọ̀ kà ló túmọ̀ tẹ́tí gbọ́ lẹ́nu ẹlòmíì náà kí ọmọ lé kún sí lọ́mọ ṣùgbọ́n láì mọ̀ pé ọmọ yìí tó wà lọ́mọ ẹ̀rí kẹ́lómi yóò fi dájọ́ kó ní ti wá lọ́mọ yìí mú ti gbé mọ́ ṣé wọ́n kú bí ọjà yẹn wọ́n kú júgà wọn ò pín kankan à wọ́n pín tójú bẹ́ẹ̀ lọ. tẹ̀wọ̀n kí lọ́dọ̀ ẹ̀ńtọ́ mọ̀ nù wọ́n mọ̀ òkú wọn pín tójú bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n lọ́dọ̀ ẹni tí ọ̀mà ọba ti lè gbà báyìí kó ní ọ̀ká kù. torí di eléyìí bẹ́ẹ̀ á rí i pé à lè dọ́gba ẹni tó mà àtẹni tí kò mà. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون عمر بن الخطاب رضي الله عنه قد يكون ó máa ń pe Abdullahi ibn Abbas ó máa ń pè wá jókòó sáàrin àwọn tàbí. àwọn àwọn pé ó lè ká àwọn ọmọdé kéékèèké ọmọ ọmọ ọmọ ayé wa pé kó ọmọ ọwọ́ wa mú. irú ọmọdé yìí ó máa jókòó sáàrin àwọn ẹgbẹ́ bàbá bàbá rẹ̀ gbogbo. Umar radiyallahu anhu ó ní ẹ̀yìn tàbí kílẹ̀ gbọ́ yìí màá irú ìta ń béèrè lẹ́ẹ̀kan rẹ̀ kílẹ̀ yìí رأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا lẹ́gbẹ́ ilé ọ̀sẹ̀ tiẹ̀ pé èmi ọlọ́run ká mi ní ẹgbẹ́ òkúpa náà fi tẹ̀gbọ́n lára mọ́ta ẹ̀ ńkọ́ èmi ò rí èmi ò rí ti bẹ́ẹ̀ lọ ẹ̀yin kọ́ èmi ò rí ti bẹ́ẹ̀ lọ. bàbá wa ní màá gbà sí ìwọ rí ti ó ní nítorí retí ni pé ọlọ́run ọba ń yí ànábì sọ̀rọ̀ àtọ́là pé àdínkù rẹ̀ ti súnmọ́ nítorí tẹ́tọ́lọ̀ fẹ́ràn ó ti pé àtìmọ̀ pé wọ́n kó lè ṣẹ́yìn ìdá máa tẹ́mà nà sọ̀rọ̀ gbogbo tó bá ti pé láyé lọ́tún máa ń kú tó ọlọ́run ọba ń túkọ̀ ikú ànábì fún wa tọ́lọ̀ bá wà ní wàhálà ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ lórí ọ̀sán àbí ọ̀sán ń tẹ̀mí gan bọ́ yìí àpọ̀jù àyà yẹn. tó ilé ìtumọ̀ sí wípé ìmọ̀dárí yẹn ẹni tó mọ̀ kò lè dọ́gba pẹ̀lú ẹni tí ó mọ̀ nítorí pé títóbi ọ̀kan mà kíkéré lọ́jọ́ orí ọ̀kan mà torí pé bọ́ọ̀lù láì la pè yóò tẹ́lẹ̀ máa yẹ ṣá. ìmọ̀ ó ti pàtàkì débi pé ọlọ́run tó bá lè sọ̀rọ̀ lọ́wọ́ àti ìlànà tọrọ àlékún ọdún àlékún ọjọ́ àlékún oṣù nínú ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́n tó máa ń sọ fún mi pé ọkọ̀ rọ́bì zèdè ní àìlùmá máa sọ pé wọ́n lọ kàlékùn ọ̀fìn tọ́lọ̀ ní káàdébí ọmọ àtọ̀rọ̀ rẹ̀. ọ̀kan nínú àwọn ìyàwó àdébùsọ̀wá àtìlẹ̀ ọmọ Habiba ọmọ àbísùfíàn ọ̀gá ìwà ọ̀hánhúnà ìsàdúrà níbi àgọ́ ní ìwọ náà kẹ́ńjẹ́ ìgbádùn gígùn ẹ̀mí ànábì sallallahu alaihi wasallam àti gígùn ẹ̀mí ẹ̀gbọ́n mi Muawiya. ànábì sallallahu alaihi wasallam ni ọ̀yọ́ ara rẹ lẹ́nu lórí tọ́nà ti kọ tí ò ní yẹ ọ̀yọ́ ara rẹ lẹ́nu lórí tọ́nà ti kọ tí ò ní yẹ àmọ́ àní sẹ́yìn kí táwọn tọrọ tuntun ẹni tó ọlọ́fọ́ alẹ́ ní kúkú ọlọ́fọ́ alẹ́ ní kúkú ọlọ́fọ́ alẹ́ ní kúkú àtàláfíà fún alẹ́ ní kúkú àtọwó fún alẹ́ ní kúkú náà yọ̀ọ́ta máa tẹ́lẹ̀ ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ọlọ́run sì ní bẹ́ẹ̀ nìkan láàánú ọkùn rẹ̀ bá pé. torí de eléyìí báyìí àmọ́ náà sọ fáwọn ẹ̀dùn sọ́wọ́ àti náà sọ́kọ́ máa sọ pé rọ́pì tètè ní ìmà nítorí pé ìmà ọ̀gá. eléyìí ni ìtọ̀ ìdọ́gba èsì ọlọ́run wá fi fáwọn ẹ̀dùn sọ̀rọ̀ náà wá rí wa rí sílẹ̀. ẹnìkan wá fi gẹ́gẹ́ bẹ́ẹ̀ tuntun wá lóko kòkòrò pé ká wá mà afẹ́ wá mà ṣùgbọ́n ẹ̀ fún alóògùn sọ yìí àwọn ọmọ ayélujára alukuraan ni tọ́kí wọ́n kó rọ́bì léde ní ẹ̀rín náà ẹnì kan gbọ́dọ̀ ẹ̀mí lónìí ká máa wí lójúmọ́ tọ́ba ti wí lẹ́ẹ̀kọ́ ti tó rọ́bì léde ní ẹ̀rín náà tọ́ba ní àlá tọ́ba sọ lẹ́ẹ̀kan ó ti tó pé wọ́n náà tàlékùn náà ọlọ́run ó ti tàlékùn náà. eléyìí lọ́lọ́ tó bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àkíkà àtàjùlọ ìtọ́nà ti báwọn ìjọba wa náà tọ́lọ̀ bí tiwa lójú kúrò pé yẹ́nfà ilé àwọn ilé ní iná amánú mímkù wọlé ní àwọn òtòlá ìmá dáwà jà. ọlọ́wọ́ máa ń ṣe àgbéga àwọn olùgbàgbọ́ òdodo láàrin yìí. yóò mọ wá ṣe àlékún gíga àpò fáwọn olùmọ̀. àwọn onímọ̀ wa sọ pé ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tí ó mọ̀ àgbéga kan ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tó mọ̀ àgbéga tiẹ̀ méjì torí kó náà gba ìtọ́lọ̀ ó ti fún àwọn olùgbàgbọ́ òdodo yóò tún wá gba ìgbéga tọ́lọ̀ ó ti fún àwọn oníkèmí àwọn onímímà. bákan náà ọlọ́run bá tún fi hàn wá inú ọlá tí ń bẹ fún ìmà ike àwọn ẹni tí máa páyò nínú àwọn ẹ̀dá òun náà làwọn olùmọ̀ ìnáwó ayọ̀ṣọ́gbọ́n ọ̀hún àti nàìjíríà àwọn olùmọ̀ àwọn nìkan ní máa páyò nínú àwọn Ibn Abbas radiyallahu anhu àdúrà ó fi hàn wá ó ní tùmọ̀ àyà yìí ní pé àsìkò tí èèyàn bá ń pààyàn ọlọ́run ọba àsìkò náà láàpẹ̀ lólùmọ̀ ó lo ìmọ̀ tó mọ̀ ní ti ń pààyàn ọlọ́run àsìkò náà láàpẹ̀ ní kíni olùmọ̀ àmì ìyẹn mọ̀ rẹ́rẹ́rẹ́ síra kọ́lé rẹ̀ ló dáńtí rẹ́rẹ́ ṣùgbọ́n ọ̀daràn ni tọ́mọ̀ títí ti tẹ́ sákòó náà pààyàn ọlọ́run kì í pààyàn èyàn wọn mọ ìwé yẹn o kòkòkò tí ẹ fún síbí ṣùgbọ́n òwe tí èyàn mọ èyàn fi ń pààyàn ọ̀nà kó ni wọ́n pè ní kéde olùmọ̀ nínú àdúrà tó lọ́ọ́ bá tó ti fáwọn olùmọ̀ ọlọ́ni wà á fi ọlọ́ wà á fi ọrọ̀ kúlà wà á fi amẹ́rẹ́ ní nǹkan ẹ̀tẹ̀lé tọ́lọ̀ ẹ̀tẹ̀lé tọ́lọ̀ bá Muhammad sallallahu alaihi wa sallam àti tàwọn aláṣẹ nínú yín àwọn aláṣẹ àwọn náà ní al-ulama'u wal-umara àwọn olùmọ̀ àtàwọn ẹni tí ń ṣèjọba ṣùgbọ́n títẹ̀lé ti wọn ó ní í ṣe pẹ̀lú báwọn náà ń tẹ̀lé tọ́lọ̀ náà ti tẹ̀lé tàbí ìtúrọ̀ ẹ̀rọ náà ti sọ pé wọ́n àbíyẹ̀rù ulil amri minkum ṣùgbọ́n ti ló sọ pé wọ́n àbíyẹ̀rù Allah wa àbíyẹ̀rù rasula wa ulil amri minkum so bó tilẹ̀ jẹ́ pé ìgbọ́rọ̀ táwọn náà lẹ́nu ìtẹ̀lé tí wọ́n ní ti pẹ̀lú báwọn náà ń tẹ̀lé tọ́lọ́ wọn ń tẹ̀lé tàbí mi àmọ́ téèyàn yẹpẹrẹ wá làwọn olùmọ̀ wọ́n láì ní téèyàn yẹpẹrẹ torí pọ́nà wọn bá tó fi wọ́n ti kẹta mẹ́ o. lópin ìgbà táwọn náà máa ń tẹ̀lé tọ́lọ́ tó ń tẹ̀lé tàbí tọ́lọ́ bá àlewà àlùsẹ́lẹ̀ kagbọ́rọ̀ sọ̀lẹ̀ lópin ìgbà tí wọ́n fi pawá láti ọba ti takotọ náà bí ọ̀takotọ anábẹ́ Muhammad sọ̀rọ̀ àṣẹlẹ̀ kagbọ́rọ̀ sọ̀lẹ̀ o túmọ̀ sí pé olùmọ̀ kì í tẹ̀yàn yẹpẹrẹ ẹni tó ní màlí pa tọ̀nà tó ní màlí pa tàlẹ́wà Muhammad sọlọ́lá àdìsẹ́lẹ̀ kì í sẹ́ni fún ẹnìkan ọwọ́ wa ọwọ́ rẹ̀ sẹ́yìn láwùjọ. bákan náà ọlọ́ni ẹlò ahẹlẹ dékèrè nǹkan tó la gàáyà ẹ máa béèrè lọ́dọ̀ àwọn tó mà nígbà téèyàn bá mọ̀ téèyàn yẹ pẹrẹ wà lọ́lọ́ nígbà ẹ máa béèrè lọ́dọ̀ rẹ̀ èyí téèyàn yẹ pẹrẹ nínú súnà nàbí wa muhammed sallallahu alayhi wa sallam anabi náà ti wá lórí kúkúrò láti máa wá ma wọn ni man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din nínú hadithi muawiya ibn abi sufyan radiyallahu anhuma èyí tí imaamu muslim wá gbé jáde wọn gbogbo ẹni tó náà bá bá ro rere ro yóò fún ní àgbọ́yé nínú ẹ̀ gbogbo ẹsẹ̀ báyìí tó lágbọ́yé nínú ẹ̀sìn ọlọ́run ọba ro rere ro ọlọ́dàkùn ro dáadáa kan gbogbo wa eléyìí ó fi hàn wá ó ti ṣe pàtàkì tó pípa wá mà nípa ẹ̀sìn káfà àwọn ọmọ wa sójú ọ̀nà fún wá mà nípa ẹ̀sìn kò sí àgbàlagbà kò sọ́mọdé tó bá fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ bá ń bẹ nílùú wa láàrin mọ́tòrì sí ìṣá ẹ̀ níbi tó ti máa ṣàlàyé fún wa nípa òfin ọlọ́run nípa súnà àbẹ́bọ̀ Muhammad sọmọ bá àyè àyè sílẹ̀ kí ni wọ́n máa jókòó mẹ́ kí máa jókòó mẹ́ nítorí pé látàrí tí jókòó nínú ọmọ yìí màdé yòókù jọ. Sheikh al-Jazairi hafidhahullah ní Medina bàbá tó kọ Minhajul Muslim yẹn tó ìdánilẹ́kọ̀ọ́ wọn ní mọ́sálásí àlejò sallallahu alaihi wa sallam ó jọ bí gbàdé yẹn ti wá àdé tẹ̀bá wà wò ìwọ̀nba tó tẹ̀lé rí ọ̀la máa ẹ̀rí táwọn yẹn tó kò níwájú wọn nítorí tẹ̀sí máa ń jókòó níwájú wọn ó ti ọwọ́ nǹkan kan tí wọ́n tó lù máa àwọn ní máa sábà jókòó wájú wọn jù látàrí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn jókòó wájú wọn lọ́pọ̀lọpọ̀ ọdún wàlúwà lọ́pọ̀lọpọ̀ ọdún lù máa ó lè má mọ ibi táwọn ti rọrọ táwọn ń sọ o ibo la ti lè rí inú síra ibo la ti lè rí inú súnà àbí alukur'an ṣùgbọ́n tó máa ń sọ̀rọ̀ ẹ mọ̀ sí ah, àwọn eléyìí kọ́ mà bẹ́ẹ̀ náà lọ́ọ́ ẹ̀ka àwọn ọmọ ẹ̀sìn láwùjọ wa àwọn ọmọ tó bá ti kẹ́kọ̀ọ́ yẹn ju lébi kan ó yẹ kí wọ́n ní ìjókòó láàrin mọ́tò ètò ìṣáì lọ́ọ́ kí wọ́n pè síra àkọkalẹ̀ fún mọ̀sálàyé rẹ̀ fún wa ẹ wò lójoojúmọ́ bí ẹ máa gbọ́ nǹkan ẹyọ kan yé ẹ dákun láàrin ọdún tẹ́lọ̀ pé téèyàn ọkọ̀ yọ ọkọ̀ mọ̀ tòkí yẹn lọ sókò mẹ́kọ́ máa tẹ́tí gbọ́ ó ti ṣe kó dé kéèyàn ọkọ̀ ọ̀sán tuntun tí ọ̀gbọ́n ni ó ti ṣe é ṣe kẹ́ni tó ń sọ̀rọ̀ ọ́sà ti ṣe káàtó ṣe ó ti ṣe é ṣe kó dé kéèyàn kẹta mẹ́ta wà ń ṣe èméjì nípa rẹ̀ yóò mú dára lójú pé òun lòdodo tó gbogbo ẹ̀ náà kò sí ìtọ́jà dànù bẹ̀. bákan náà ó tún wá nu súnà lẹ́wọ̀ Muhammad sallallahu alayhi wa nínú سهل الله له به طريقا إلى الجنة wọ́n ní gbogbo ẹni tó máa ń gba ojú ọ̀nà kan tó ti pé ìmọ̀ ní wá ojú ọ̀nà yìí ọlọ́run ọ̀gá yóò ṣe ìjọ tuntun ọ̀nà tí ó bá wà lẹ́nà látàrí pé wá mọ̀ eléyìí túmọ̀ sí pé ìmọ̀ wíwá bá pa nípa tòfin ọlọ́run yìí a máa ti sábàbí àti wà lẹ́nà. àdìsí kan tó wá wá.